الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الإمام ابن القيم رحمه الله فصل ولم يكن من هديه وسنته صلى الله عليه وآله وسلم الصلاة على كل ميت gha'ibin wọ́n ní إلى النبي محمد صلى الله عليه وسلم alayhi wa sallam kíkí kó máa ṣe salatul janaza sí gbogbo òkú tí ò bá sí nítòsí lára ìyẹn ni kó àwọn èèyàn ṣaláìsí láyé anabi sallallahu alayhi wa tí ò sí anabi níbẹ̀. bí àwọn tí wọ́n lọ sójú ogun abẹ́ni tó tiẹ̀ ti jẹ́ wípé ìlú mi ló ń gbé látọjú ayé anabi sallallahu alayhi nínú àwọn sàhábà tó ṣe pò fúnra ara rẹ̀ ló ní káwọn lọ máa mójútó ìsìláàmù níbẹ̀ yẹn kó wọn kó àwọn èèyàn lẹ́sìn àbí kó tiẹ̀ jẹ́ pé èèyàn ń darí ìrìn àjò ń ni lọ́wọ́ lọ́nà. ààrí nínú súnà pé gbogbo àwọn ẹni tó ń sọ láìsí yẹn ànábì wọn ṣe sọlátul ghaib sí wọn lára kìí ṣe sọlátul ghaib sí wọn lára ẹnìkan oṣù tánàbí sallallahu alaihi wasallam ṣe sọlátul ghaib sí lára òun náà ni an tí í ṣe ọba ilẹ̀ Habasha ó ní faqad mata khalqun kathirun wọ́n wọ́n yí ẹ̀bọ̀n àwọn èèyàn púpọ̀ nínú àwọn mùsùlùmí náà ni wọ́n ṣaláìsí nígbà táwọn ò sí nílùú tánàbí sallallahu alayhi wa sallam wà falam yusalli alayhim kò sí sọlátùl janaza ránṣẹ́ sí wọn kò sí sọlátùl janaza ránṣẹ́ sí wọn èyí tó sì fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní pé annahu salla ala an-najashi wa nabi sallallahu alayhi ó ṣe sọ̀láàtùl janaza sí ànàjáṣe lára ní ìgbà tí ànàjáṣe kò sí níbi tí ànàbí sallallahu alaihi wasallam wà. eléyìí mú kí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam kún kún sọ́nà mẹ́ta apá kan nínú wa wọ́n lélẹ́yìí òfin ni látọ̀dọ̀ ànàbí sallallahu alaihi ó sì jẹ́ sunna fáwọn àlòmọ́ rẹ̀ pé gbogbo ẹni tó bá kú síbi tá a wà ọ̀tọ̀ ká ṣe salatul ghaib sí lára eléyìí jẹ́ àgbọ́yé apá kan nínú àwọn olùmọ̀ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àjẹ́ pé gbogbo òkú tó bá kú síbi táwọn ò sí tá a bá ti gbọ́ pé kú a ṣe salatul janaza sí lára ọ̀rọ̀ yìí náà tí imaamu shafi'i àti ahmed sọ nínú ọ̀kan nínú rìwáyà méjì tó wá látọ̀dọ̀ imaamu ahmed ṣùgbọ́n àlè imam abu hanifa rahimahullah àti imam malik rahimahullah àwọn sọ pé léyìí anabi nìkan ni ó wà fún kò sí fálùmà rẹ̀ pété nìkan bá kú síbi kan o a ní í ṣe sọlátù gáìbù sí lára ṣùgbọ́n ìta anabi ṣeun tànàbì ni kò tọ́ sẹ́lómi láti ṣe bẹ́ẹ̀. Akwa kan nínú àwọn ọmọlẹ́yìn imam malik àti imam abu hanifa wọ́n yìí sọ pé ó kọjá ipe ọlọ́run ọba wa ó ṣe ó gbé òkú anajashi anabi muhammad sallallahu alayhi wa sallam èmi ò lè dín nǹkan mú wọ́n àti ó kọjá ọlọ́run ọba wa. ó gbé òkú ànàjáṣí sókè wá sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam láti habasha ọlọ́run gbé wá fún ànábì sallallahu alayhi wa sallam ànábì wa fi ṣe sọ̀látù aljanaza sí lára. ṣé eléyìí àwọn ló ṣe é ṣe kó rí bẹ́ẹ̀ àwọn sọ pé al-aslu adamuhu idh law kana lanuqil walamma lam دل على أنه لم يكن لأن الدواعي في نقله حاصلة ولم ينقل gbàtí wọn gbá wá yẹn nítòsí lè jẹ kó wọn gbá wá tó bá jẹ pọ wà ọ wà so nígbà tí wọn sì ti gbá wá ó túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eléyìí ń jẹba o. tọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù pé gbogbo ẹni tó bá ti kú níbikíbi tó bá kú sí á sì sọ láti olùkọ́ ìbòsí lára á sì solatul ghaib sí lára kódà kó ṣe pé ibi tó wà jìnnà síbi tá a wà tó apá nínú àwọn olùmọ̀ àwọn sì sọ yìí pé ṣíṣe solatul ghaib sí òkú lára kò sí nínú ìlànà kò sí nínú lànà rárá gẹ́gẹ́ bá ti ṣe rọ́rọ̀ ìmáàmù Malik rahimahullah kò sí nínú lànà eléyìí jẹ́ta anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ oríṣi kẹta oníkìtà bá má dájú kó kú tó kú yìí ibi tó kú sí wọn àṣẹ sọlátul janaza sí lára á ṣe kínni á ṣe sọlátul janaza sí lára wa hadha huwa as-sawab insha pé tó kú bá kú síbi kan tó dá wa lójú pé wọn ò ṣe sọlátul janaza sí lára àwọn ṣe sọlátùl janaza sí lára nítòsí ṣẹlẹ̀ sí ẹni tí anabi ṣe sọlátùl janaza sí lára nù ó kú sáàrin àwọn èèyàn tí kìí ṣe mùsùlùmí àwọn èèyàn tó ṣe pé wọn ò mọ náà ní mùsùlùmí mùsùlùmí tó wà ń bẹ̀ kọ̀ mọ́ ní mùsùlùmí ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó sì wà láwùjọ yẹn nàṣọ́ra làwọn so àwọn nàṣọ́ra lọ lọ gbé sí àwọn ò ní mùsùlùmí ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ọlọ́run fi mọ̀ pé mùsùlùmí ni ó wá síwájú ṣe sọ̀láàtù sí lára àwọn mùsùlùmí náà tó sẹ́yìn anabi sallallahu alaihi wasallam láti ṣe sọ̀láàtù sí lára torí ẹ̀ tó bá dá àwọn náà lójú pọ́kù tó kú síbì kan ibi tó kú sí yẹn wọn ò ṣe sọ̀láàtù janaza sí lára tí wọ́n fi gbé sí àbáàrin àwọn tí èsè mùsùlùmí gan ló kú sí sunna anabi sallallahu alaihi sunna ní ká ṣe sọ̀láàtù janaza sí azima lónìí yìí báyìí wípé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó sì pé tókù bá ti kú tó kú sí jìnnàjìnnà ibi táwọn náà wà àwọn ṣe solatul janaza sí lára a sì rí nínú àwọn èèyàn ẹni tó sì pé tókù bá kú tí ò bá sí nítòsí ibi tí wọ́n wà wọ́n yìí ṣe solatul janaza sí òkú tí ò sí níbi tí wọ́n wà lára àyàfi òkú ẹni tó bá pàtàkì lọ́dọ̀ wọn bí òkú ẹni tí ó jẹ́ olórí ìjọba àbókù olùmọ̀ńlá so ni wọ́n máa ń ṣe sọ̀látò ghaib sí lára ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni pé kọ́tọ́ súnà ká ṣe sọ̀látò ghaib sókù kan lára lópin ìgbà tó bá dá wa lójú pé níbi tó kú sí ńkọ́ wọ́n ṣe sọ̀látò janaza sí lára kó tó di pé wọ́n gbé sí sọ̀látò ìwò làwọn tún fẹ́ máa ṣe eléyàn lè tọ́ dọ́gba jù wáyé o tó bá ṣe pé òkúta fẹ́ ṣe sọ láti sí lára máa ń bẹ́ ń lù tá a wà kò tọ̀nà ká ṣe sọ láti jẹnáza sí lára nígbà tó ń wò sí níwájú wa àbí òye wa nísìnyí àwọn àmì ẹni bí tá a wà nísìnyí òkúta wa fẹ́ ṣe sọ láti jẹnáza sí lára òun wa ń bẹ ní Ògbómọ̀ṣọ́ high school àwọn kan wá ń ṣe sí lálọ́n àwa ń ṣe sí à ń tanra wa jẹ nìyẹn mo rò kó yé wa òkú yẹn gbọ́dọ̀ wà níwájú àgbà tó ti pẹ́ nù lùtà wà náà ni òkú tá a ṣe solatul janaza sí lára ó gbọ́dọ̀ wà ní iwájú wa tó bá wá ṣẹlẹ̀ lọ́nà tó bá súnà mu pé òkú kan kú sílùú kan ibi tó wá kú sí yẹn àwa rí àmọ̀dájú wípé wọn ò ṣe solatul janaza sí lára tí wọ́n fi gbé sí i a sì sọ pé àwọn ṣe kí ni a sì solatul janaza sí lára òkú yẹn agbọn ibi tí wọ́n sin sí síbi táwa wà ìpàkọ́ lọ́kọ́ sálùkébìlà agbọn ìlú tí wọ́n sin sí sílùú táwa wà ní ìsìn àwọn tá a fẹ́ ṣe solatul janaza sí lára ìpàkọ́ nílùú yẹn kọ sí ibi táwa wà ṣé ìlú tí wọ́n sin òkú yẹn sí ládojúkọ ni torí pé òun la fẹ́ ṣe sọ̀látù alghaib sí lára àbí alqibla ládojúkọ alqibla ládojúkọ torí pé anabi sallallahu alayhi wa nígbà tó ṣe sọ̀látù alghaib sí an lára kò kọjú sí habasha. Si tonti pé habasha kò sí ní jihatul qibla sí madina habasha kò sí ní jihatul qibla sí madina ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ alqibla la nabi sallallahu alaihi wasallam ń dojú kọ ètò jáàjù ní kíni aniya innamal a'malu aniya tó bá sọ pé níyà báwo ṣé tàbá fẹ́ ṣe solatul janaza ṣé a nídìí láti mọ orúkọ òkúta fẹ́ ṣe sọ̀látù jànáza sí láàánú yẹ́sì tá a bá mọ orúkọ rẹ̀ ó dáa púpọ̀ ó dáa púpọ̀ torí pé nínú àdúrà tá a ṣe fókù ọ̀kan nínú àwọn àdúrà yẹn sọ pé dájúdájú wọ ọlọ́run dájúdájú lágbájá tó kú yìí tí í ṣe ọmọ atamẹ́dò àbí òye wa nínú àdúrà tá a nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe fókù nù pé dájúdájú lágbájá tó kú yìí tí í ṣe ọmọ atamẹ́dò ẹrú rẹ ni so a ṣe àwọn àdúrà yẹn bẹ́ẹ̀ so eléyìí túmọ̀ sí pé tó jájú là níyàn tọ́ eléyìí tó túmọ̀ sí pé tọ́wá fi solatul janaza sáà bùkátà láti mọ sọ́kùnrin ní àbóbìn àbá bùkátà ẹni tá a fẹ́ ṣe solatu sí lára sáà bùkátà láti mọ̀ pé sọ́kùnrin ní àbóbìnrin à ń bùkátà láti mọ̀ ọ́ nítorí kọ́ mọ̀ jẹ́ pé a máa gbé pronoun ọkùnrin fún obìnrin àbóbìnrin fún ọkùnrin so eléyìí pàtàkì nínú sọláàtúl jẹnáza nínú ìlànà anábìá sallallahu alaihi wa sallam òun náà ní pé wọ́n rí i pé wọ́n gbé òkú kọjá anábì dìde wọ́n gbé òkú kọjá níbi tá anábì wà anábì dìde ó sì pàṣẹ pé káwọn èèyàn náà dìde òun dìde ó sì pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n dìde ó sùn wá nú ẹgbàá wa pé wọ́n tún gbókù kọjá ó jókòó kò dìde ambọ̀sibọ́sì yọ ọ̀pọ̀ ẹnìkan láṣẹ pé kò dìde eléyìí mú kí ìyapọ̀ wáyé láàrin àwọn olùmọ̀ títí wọn ti gbókù kọjá sáà dìde ni àbá ní dìde kódà nínú rìwáyà kan wọ́n gbé òkú kọjá kì í ṣe ti mùsùlùmí bí yahood yahood ó kú wọ́n gbókù rẹ̀ kọjá anábìwá dìde àwọn sọ̀hábà ni ah òkúta lẹ́ ń dìde fún ẹ́ ẹ̀mí yìí ń ṣe ìsọ́lọ̀ ńlọ́dà ẹ̀mí tó bọ́ kù lára rẹ̀ ṣé kì í sọ́lọ̀ ńlọ́dà ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ìgbà kan ànábì tún jókòó eléyìí bí ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn apá kan sọ pé ìdúró wọn ti parẹ́ a jẹ́ pé ìdúró ló síwájú ìjókòó lọ́kàn yìí èyí tó kẹ́yìn tó bá ti takò èyí tó síwájú lọ́nà tá a lè fi méjèèjì ṣiṣẹ́ papọ̀ lákòókò kan náà a jẹ́ pé ìtọ́gbẹ́yìn yọ pa síwájú rẹ̀. ṣùgbọ́n akọ́kàn náà ló máa sọ pé rárá tó bá wọ dúró fóòkù tó ń gbé kọjá tó bá sì wọ jókòó àti pé ìtàn ó fi ṣe àlàyé pé ká dìde dúró tó bá gbókù kọjá ọ̀dà púpọ̀ ìjókòó rẹ̀ sì ń tọ́ka sí pé kò burú ká tún jókòó kò burú ká tún jókòó eléyìí ló dáa ju ká sọ pé ọ̀kan pàkan rẹ lọ ìdúró yẹn ọ̀dà ìjókòó ńkọ́ kò burú èyí owó ọba sẹ́nu méjèèjì kò burú ṣùgbọ́n dúró ọ̀dà so eléyìí ni Al-Imam Ibn Qayyim ló fún lágbára jù ìjà wa lè lo eléyìí mẹ́ta náà sallallahu alaihi wasallam ti dìde fókù tí wọ́n gbé kọjá kẹ́nìkan náà wàá kú nísìn wọ́n á pé everybody on your feet ká dìde ìṣẹ́jú méjì láti fi ṣe àpọ́nlé ẹ̀mí ẹni tó kú kẹ́sì dákẹ́ kí kẹ́kẹ́ paríire pé kìnnì kò sí nínú lànà àwọn mùsùlùmí nínú ṣeṣe àwọn kufar ni ẹ sẹbẹ anabi náà rí tí wọn gbókù kọjá ó dìde òkú wọn á gbé kọjá nìsín táwọn ò fi dìde sá wọn ni wọn sọ pé lágbájá kú nìkẹ́ ẹ̀ dìde ókè gbogbo àti má ti sọ pé lágbájá kú ká dìde ẹ̀ rí wò lọ́sọ eléyìí rubbish pẹ̀lúpọ̀ jẹ́ bó ṣe jẹ́ ó yé wa wọ́n ti wá lọ gbaṣẹ́ ìjọba tí wọ́n náà sì ti máa ẹnikẹ́ni tó bá ti gbaṣẹ́ ìjọba ó fi ra rẹ̀ ṣe wọ̀fà fún nǹkan púpọ̀ so ọ̀gá lè sẹ́yìn ó wáyé pé everybody on your feet torí lágbájá tó kú wọ́n wá jókòó kí ló ń kọ̀wé sí òun àti jókòó ilé òtò ọ́ jókòó ara àwọn aburú tó wà nù àwọn ò ní pé ẹni tó bá pẹ́ sìn tiẹ̀ gbà láàyè on your feet ẹni tẹ́sìn tí ọba fi ọwọ́ sírú rẹ̀ sit down wọn ò ní sọ bẹ́ẹ̀ àwọn kan mọ̀ sọ́ta ló jókòó ni kọ́dà láwọn àyè bomi wọn ò gbé ọdìdé ń túláàsì ṣé etí rẹ̀ ọgbọ́n instruction tán pass subhanallah so eléyìí ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ léyìí tó sì ṣe é pé kí ló rí ṣe sí i tó bá lẹ́sìn gan kí ló rí ṣe sí i à ń bọ̀ sí bọ́sí ìpọ́pọ̀lọpọ̀ tó bá ti gba sí oṣù ẹ̀sìn wọn máa dànù ni abẹ́yìn òrírí yóò yòrò dànù fígbà tó ń sọ ṣúgà sómi sáàrí mọ́ tó bẹ́ẹ̀ lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ máa ń yòrò dànù tó bá ti rí sẹ́ tó ẹnu wọn máa gbọ̀n nítorí owó tó ń fẹ́ gbà tó sì dá abẹ́ ń bò lẹ́sìn wọn á sọnù sí síbẹ̀ ìlẹ̀ sọ pé orílẹ̀-èdè ó ní kíkálukú sẹ̀sìn tó bá wù sá kí ló dé tí wọ́n lọ́sọ̀ pé dandan etí wọn ń ṣe náà nìyí wọ́n ní àwọn fẹ́ ṣàdúrà kálukó dìde dúró èwo tún lélẹ́yìn tẹ̀wọ̀n pé lánàá àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù lélẹ́yìn kò sí nínú Islam pé fẹ́ ṣàdúrà ẹ̀ dìde dúró dìde dúró pé kí ni fẹ́fẹ́ ṣe sọ́láàtù ni tó gbogbo àwọn àṣàkáṣà tí ò sínú ẹ̀sìn tiwa kí ló dé tẹ̀ ń kó wọnú ẹ̀sìn wa kí lẹ fẹ́ fi gbà náà rí àtijọ́ tẹ̀sí ti ń ṣe náà àwọn Yahudi àti Nasara yọ̀ gbà tí bẹ́ẹ̀ ni òdodo lọ́rọ́ lọ́n walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum gbogbo etí ń seyun kò tí kò tí ì jọ wọn lójú ẹ̀yin náà ẹ̀pẹ́ di Yahudi ẹ̀pẹ́ di Nasara lẹ́tọ̀ọ́ gbókùn ẹ̀jẹ̀ amójútó ẹ̀sìn wọn àtẹ̀sìn wọn ọba gbà wọlé kò sí compromisation kankan àwọn jẹ̀mọ́ jẹ̀mọ́ yẹn àwọn díìnì díìnì yẹn ẹ̀ máa rórí sírísì rẹ̀ lọ́dọ̀ wọn wípé àdìkárù jẹ̀mọ́ àtàwọn àwọn ò ṣe ní ìsìn torí ẹ̀ kí kálukú dìde dúró tí wọ́n bá bára rẹ̀ ru gádìrín yẹn ṣé wọ́n máa láyà àjókòó ṣé o ti dán wò lórí tí wọ́n máa sọ pé àwọn tanu dìde ókè àwọn alákatakítí àdínì àmọ́ bóyá mọ́nájì kan àtàǹpẹ̀ ní akatakítí yà tí wọ́n máa sọ yín wọ́n ti wá rí i pé àwọn kan àti òní dìde pé yàtọ̀ sáwọn bàbá bàbá so so that òkùtò òní bá instruction yẹn yàtọ̀ sáwọn bàbá bàbá ó tún lè gbé wa lọ́nà gbogbo gbẹ́jọ́ bá ti ju ọlọ́run kó <laughs> dìde ẹ tún jókòó ẹ tún nasẹ ẹ yàtọ̀ sáwọn afá wa ok afá yín ọ̀yẹ́ kó tijú ọlọ ṣùgbọ́n yẹ kọ́ kanta rẹ̀ pé a àníkẹ́ dìde ẹ jókòó irọ́ lásán torí di eléyìí gbogbo yín ni ẹ yarí fún ẹ jókòó kẹ́ ẹ máa wòran tàkìtẹ̀ máa ń wòran kankan ṣẹlẹ̀ ń jọ kí a adití a gbogbo yín ni wàhálà adití àmọ́ sọ̀rọ̀ bí ẹnìkan nu ó ṣègbéyàwó nílùú kan bẹ́ẹ̀ àwa lọ bẹ́ẹ̀ òrùka àwọn wọ́n sá gba wọ́n gba jókòó máa lọ́wọ́ wọ́n gba máa wòye àwọn lọ́wọ́ torí àwọn wòròwòrò wọ́n gba gbogbo ẹ̀ tọ́ ojú sáǹtì arákùnrin tá a wí ojú sáǹtì kí á la fẹ́ sè ọgbà kámú náà ni àmọ́ ibi tọ́lọ́ ti wá ràn lọ tó ń wòròwòrò kankan bọ́ wájú ni ó ní ọ̀ọ́dà wa ká kálukọ́ máa dáwó bọ́lá ọ̀sẹ̀ ojú lọ sọ́tún ojú lọ sọ́sì kọ́pá kọ́bọ̀ sọ̀ngbà tó wá sọ wá ní ó dàbí gbà tó ṣe kó gèdè alùsùn lọ́wọ́ àbí o <laughs> so alhamdulillah àwọn náà ti mà so nítorí délé on your feet pé kíni jókòó rẹ dáadáa so gbogbo bídìí àyẹn ẹ dákun torí tọlọ ẹni tó bá fẹ́ gbókùn àbọ̀ fẹ́ gbó kọ́kọ́ wá lọ síbòmíì kèé ṣe ń di ká máa ṣàdádá lẹ́ǹdì ẹ̀sìn ayé ò lè gbọ́ ò lè ríbi jókòó sí tó bá yípa dáadáa lẹ̀ lọ́ọ́ fẹ́ máa gbé wọnú ẹ̀sìn tọ́lọ́n fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa alihi sallam. ó tún ní faslun wa min hadihi sallallahu alayhi wa sallam alla yadfana al 'inda tulu'i shams. bánabi sallallahu alayhi wa sallam nínú ìlànà rẹ̀ ni pé àsìkò tó rùn yọ lọ́wọ́ gangan gangan gangan ẹ gbọ́dọ̀ sin òkú náà ẹ̀ sẹ́yìn pé tóòrùn bá ń yọ ìgbà yẹn yóò kọ́ máa yọ orí yóò máa yọ yóò máa yọ yóò máa yọ kò ní tí ì yọ tán àsìkò yẹn ẹ gbọ́dọ̀ sin òkú nù rẹ̀ títí tí ó fi yọ kárí tẹ́ rí rogodo rẹ̀ tẹ́ bá ti rí rogodo rẹ̀ yóò wá sókè bíi ọ̀kọ̀ tí wọ́n máa fi jagun yẹn ẹ wò pé ó ti rìn tó ìrìn ọ̀kọ̀ síbi tó ti bẹ̀rẹ̀ gbogbo eju seju márùn lọ ìgbà tó rùn yọ sígbà tí ó gbéra sókè yẹn kò ju seju márùn lọ kí á ní onímọ̀ àṣẹ ṣe sùúrù ṣẹ́jú márùn bàtà nàbí sallallahu alaihi wasallam ẹ gbọ́dọ̀ sìnkú nígbà tí oòrùn bá ń yọ lọwọ wọlé inda ghurubiha bákan náà ìgbà tó oòrùn wọ lọwọ kò sínú lànà nàbí sallallahu alaihi pé ká lọ náà àsìkò tó títí tá rogodo rẹ̀ mọ́ nígbà tá a bá ti rí rogodo òrùn mọ́ àsìkò gbà yẹn a lè lọ gbé òkú wa sin ètò túmọ̀ sí pé kò sí tó burú nínú ká sin òkú lálẹ́ kò sí tó burú nínú ká sin òkú ní alẹ́ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ púpọ̀ nínú gbèsè ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam. pé wọ́n lọ sin àwọn òkú lálẹ́ nínú àdìsí abdullahi bin abbas radiyallahu anhuma ó lánàá ibi kọjá gbara sàárè kan ó wá rí i pé sàárè tuntun ni lórí tẹ bàkíyà ara àǹfààní kẹsìn kú sórí tẹnu ó rí i pé sàárè tuntun ni ó wá ní mẹ́ta dúfinna hàdà ìgbà wo lẹ gbókùtọ̀ à ń bì sin torí kò rí ń bẹ̀ lánàá. ó tún túmọ̀ sí pé àwọn aṣíwájú Islam wọ́n mójútọ́rọ̀ àwọn mùsùlùmí nígbà tí wọ́n wà láyé àti lẹ́yìn ìgbà tí wọ́n kú ìgbà wo lẹ́sìn òkú eléyìí wọ́n ní ní alẹ́ àná ni ó ní ẹlẹ́ ẹ̀ẹ́dẹ̀ntomúni èsì tẹ́ ẹ̀ pàkíyèsí mi kó tó di pẹ́ lọ́gbèsì wọ́n ní ha. ní ìgbà tí òru ti ṣókùnkùn birikiti tílẹ̀ ti ṣú jọjọ iná la lọ gbé e sìn wọ́kẹ́rì hìnà ànà kẹ́rọ̀ àwọn akórìíra ká jíwò ilẹ̀ lóru ẹ nú ẹ̀kọ́ nù níṣẹ́ bí ìwọ́tọ́ ẹ̀kọ́ rò ní tìtọ́rọ̀ bàbá bàbá ah, lóru mo ní kó létí lálẹ́ yìí ni ẹ ẹ̀kọ́ àwọn sàhábà ànábì ò sì bá wọn wí ní fún mi àwọn wa nítorí pé òru gàjọ́ ni à ń sì ń kórira láti jí ọ anabi kò sọ̀rọ̀ lẹ́yìn eléyìí ma ó túmọ̀ sí pé ń bẹ nú ẹ̀kọ́ kọ́ ọmọ ìyọ aṣíwájú rẹ lẹ́nu níbi àti rórun sùn pẹ́sẹ́ pé gbogbo wàhálà ilé ayé tiẹ̀ ẹ̀yin mara yín kàn lágbo pẹ̀lú ìyàwó rẹ ó dìgbà tẹ́ni tí ọba yín parí rẹ bá sùn ẹ bá máa lura yín ariwo wa sọ màgbé bàbá ẹ bá wọn dá sí o ẹ dákun tó rọ ọlọ́ ẹ má pa mí. wàhálà láti ṣe látàárọ̀ tó fi ajẹ́ pé gbàtà bá tún wá fi ẹ̀kẹ́ lílẹ̀ pa fẹ́ sinmi gbà náà lẹ́yìn ọ bẹ̀rẹ̀ jà so anabi sallallahu alayhi wa sallam lọ́ba tó àwọn sahaba tó àánú rẹ̀ pé kí wọ́n tó sáfù anabi sì ṣe sọlátul janaza sí sókun yẹn lára gbára sàárè rẹ̀ Ibn Abbas ni èmi gan bẹ́ẹ̀ nu wọn nínú àwọn tó tò sí lẹ́yìn bẹ́ẹ̀ náà lárábìnrin yẹn bẹ́ẹ̀ ó sì wá nu Bukhari àti Muslim ó máa ń gbálẹ̀ mọ́sálásí ànábì ó máa ń tọ́jú ẹ̀ à ń bo lágbájá wà wọ́n ní à ọmọ ti kú a sì ti sin lálẹ́ àná alẹ́ ńlá fẹ́ lò sọsẹ́ ìwọ̀n kẹ́yìn láwùjọ ní sẹ́ni kan máa kú tán lọ sí lálẹ́ ah kí ló dé ńgbà tí èsì pọ́ dáràn kò sí tó burú nu kẹ́ lọ sí òkú ní kíni lálẹ́ sẹ́mi kẹ́nu òfin ọlọ́run tí èèyàn bá ti kú kọ̀tọ́ ká lọ lára ọ̀tọ́ka lọ́la rárára so eléyìí ọjọba àwọn. bákan náà àkókò kẹta hìnà yaqumu qa'imu adh-dhahira àsìkò tó rùn bá wà látàrí gangan àsìkò tó ṣe pé ò lè rọrùn àsìkò sórí báyìí tọrọ ti wà látàrí rẹ nù tí ò bá sí látàrí rẹ ò lè rí báyìí àbí kò rí báyìí àmásìkò tó gborí sókè báyìí látàrí rẹ̀ ọ̀jẹ̀ pé tífìlà máa mẹ́mbẹ̀ yọ bọ̀ àsìkò náà lòrùn wà ń bo lọ́wọ́ àlátàrí tó bá ti yẹ̀ tàrí ò nídìí láti gbé orí sókè bẹ́ẹ̀ kó tó rọrùn lásọ pákókó kí ni ti tó salatu dhuhr tọ́ àsìkò yẹn anabi sallallahu alaihi tún ní ẹ gbọ́dọ̀ sin òkú yín nínú ẹ̀ àdìsí wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam láti ọ̀dọ̀ Uqba ibn Amir radiyallahu anhu o lákòókò anabi sallallahu alayhi wa sallam kọ́ fún wa láti ṣe sọ́láàtì nínú wa ó sì tún kọ́ fún wa anakobora fiha mautana ó kọ́ fún wa láti sin àwọn òkú wa nígbà náà àwọn àkókò yìí àsìkò tó rùn yọ lọ́wọ́ àsìkò tó rùn wọ̀ lọ́wọ́ àsìkò tó rùn wà látàrí àsìkò tí ń yọ lọ́wọ́ títí tí ó fi yọ tí ó gbéra sókè. So àsìkò tí ń wọ̀ lọ́wọ́ títí tí ó fi wọ̀ tán tààfin ní rí ma àsìkò tó rùn wà látàrí títí tí ó fi di pé ọyẹ tàrí. abdullahi ibn mubarak rahmatulahi alayhi ó ní ìtumọ̀ ẹ má sìnkú nínú àwọn àkókò yìí ni pé ẹ tún gbọdọ̀ ṣe sọ̀látùl janaza sí wọn lára lákòókò yẹn. ẹnìkan á ní a ah, sí òní sípà ń lọ òkú lára tába tába ní ká má ṣe la á sọ pé ah, wá ìṣẹ́jú mélòó ni àsìkò yẹn máa fi lọ àsìkò tó rùn yọ lọ gbogbo ju ìṣẹ́jú márùn náà lọ tó fi ṣe sùúrù àsìkò tí ń wọ̀ lọ kò ju ìṣẹ́jú márùn lọ tí èèwọ̀ tán àsìkò tó wà látàrí kò ju márùn lọ tí èèyàn tàrí kí ló tún á kù mo rò pé yé wa so ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin ọlọ́run ìtàn bá ní kọ́ ọmọ ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ dán wò ọ̀gbọ́dọ̀ dán wò ẹ̀ ọwọ́ ìṣẹ́jú márùn èmi ó ṣe é a má kó bó ku o bí wọ́n bá já lágídí má já gidi rẹ̀ ọ̀ràn òkú o má bàa tó kú jẹ́ o sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o. bákan náà wọ́n ní nínú ìlànà anábì sallallahu alaihi wa sallam onáà ní pé tí wọ́n bá ń gbé sáré kí wọ́n gbé sáré fókù mùsùlùmí kó máa jẹ́ alahad kọ́má jẹ́ aṣọ́kọ̀ aláhàdù òun náà ní sàárè tá a gbẹ́ tá a kọ́kọ́ gbẹ́ ihò tá a wá pẹ́ kọ́rọ́ rẹ̀ sagbọn alikibla àwa ṣẹ̀ṣẹ̀ wá gbẹ́bi tó kù ó sùn sí ẹ kọ́kọ́ gbẹ́ ihò tẹ́ gbókùgbà wọnú ẹ̀ tó bá ti wá gbẹ́ débì kan ẹ wá pẹ́ kọ́rọ́ rẹ̀ lọ́sàgbọ́n alkebla gbà náà lẹ́sẹ̀sẹ̀ wá gbẹ́bi tó kù ó sùn sí nínú ẹ̀ sẹ́mi pé ó nídìí prósẹ́sì ká tó débi tó kù wà tá a bá gbẹ́ alahad ṣùgbọ́n tá a bá ṣe ní shock ẹ kàn gbẹ́lẹ̀ kan ẹ sì gbé ètò sún jùlọ sínú rẹ̀ àti rókù tá a bá kàn gbẹ́lẹ̀ tá a gbókù sínú rẹ̀ ó rọrùn ó sì yá ju alahad lọ anabi sallallahu alaihi wasallam sọ pé alahadu lana wa shakku li ghayrina alahadu ní tàwa mùsùlùmí o sàárè tá a gbẹ́ tá a gbẹ́ tá a pẹ́ kọ́rọ́ rẹ̀ ní tàwa mùsùlùmí ṣùgbọ́n kákan gbẹ́lẹ̀ lásán gbókù sínú ẹ̀ ní tàwọn tí èso mùsùlùmí èyí tí a rí tẹ́kítà bá gbẹ́ sàárè ní ìsìn ṣáàkù náà gbogbo ẹ̀ abẹ́tí rẹ ni tí wọ́n gbé láàdù fún rí ẹja bẹ̀rẹ̀ sí ní gbẹ gbogbo excuse wọ́n máa pé lẹ́yìn ya ibi tí ilẹ̀ ọba ti ya ńkọ́ tí ilẹ̀ ọba ya láàdù lọ́yẹ̀ ká máa gbẹ́ sókù wa. nínú ìlànà anabi sallallahu alayhi wa sallam oní ta'miqul ó máa ń gbẹ́ sàárè jìn wọ́n gbẹ́ tí ó jìn díẹ̀ kò dájú pé arísàárè tán gbẹ́jìn láwùjọ wa yìí wọ́n kàn gbẹ wọ́n gbẹ róńdó ni tó bá ti lè gbà á tí wọ́n kàn ẹlòmíì wọ́n tún fún un má bẹ́ẹ̀ sọ ẹ gbẹ́ sáré yóò ṣe kí ni yóò jìn á ilẹ̀ yangi ni ta ló wá ní kẹ́ fi ilẹ̀ yangi ṣe sáré ta ló ní kẹ́ fi ilẹ̀ yangi sórí tẹ́ ìbẹ́ wo ibi tó rọrùn gbẹ́ni táwọn òkú fi wà ń bẹ̀ pẹ̀lú àpọ́nlé bákan náà nínú ìlànà anábì sallallahu alayhi wa sallam ó ní wípé wọ́n máa ń gbé sàárè fẹ̀ lágbọn ibi orí òkú àti ibi ẹsẹ̀ rẹ̀ ibi orí ó fẹ̀ ibi ẹsẹ̀ náà yó fẹ̀. wọ́n sì gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa pé àkókò tá anábì sallallahu alayhi tó bá gbé òkú sínú sàárè o tí wọ́n bá ń gbé òkú sínú sàárè máa sọ pé bisimilah wabillah wa ala millati rasulillah. nínú ẹgbàá wa mi bisimilah wa fi sabilillah wa ala millati rasulillah. bàbá tí máa gbókù sí sàárè ń tọ́ sọnù yìí ṣe pé kẹ́nu ọkàn máa hó sẹ́ pé ẹ bá ń gbé bí ẹ fún rí rẹ lọ ẹ mẹ́sẹ̀ rẹ lọ wọ́n sì gbé bẹ́ẹ̀ náà àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o ọlọ́run mẹ́jẹ kálá ìmọ̀ kan kọjá pé ní à ń du òkú wa yọkàn kó bọ́ bó ti ṣe kó bára tiẹ̀ náà ni tiẹ̀ bá bọ́ ọ. bisimilah wabillah wa ala millati adúpẹ́ pàtí ha àbí bisimilah wa fi sabilillah wa rasulillah àwọn èèyàn tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí wọ́n yẹ haru eléyìí gbogbo ètò bá tọ̀dọ̀ ànábì wa kìí jọ wọn lójú adáké ṣéwù wọn ló fún wọn ní sùrùkúlé kan tó ẹ̀rí kan máa pọ́nyún lé wọn máa pọ́n wọn máa gẹ̀ẹ́ wọn lè kọ́nu dáyàrí irọ́ lásán ètò tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn sá kakún ọlọ́njẹ́ àlè kakún bisimilahi wa bilahi wa ala millati rasulillah bisimilahi wa fi sabilillahi wa ala. so adúpẹ́. wọ́n sì tún gbà wá ikú anabi sallallahu alaihi wasallam ọjọ́ ẹni tó ṣe wípé àsìkò tó bá sin òkú àsìkò tó bá sin òkú tán tó bá ti gbókù sínú sàárè rẹ̀ kó tó di kó ń da ìpẹ́ sí i anabi máa ń fọwọ́ bu ìpẹ́ dà sí sàárè òkú yẹn lẹ́yìn tá a bá ti gbé sínú sàárè ìtàn tá a ti fi nǹkan bò ọ máa ń bu ìpẹ́ ọwọ́ mẹ́ta sórí sàárè rẹ̀ so túmọ̀ sí pé ó bu ọwọ́ mẹ́ta wọn náà bu ọwọ́ mẹ́ta eléyìí náà bu ọwọ́ mẹ́ta eléyìí náà bu ọwọ́ mẹ́ta títí tí ó fi ṣe kí ni tí àrọ̀rà gbé sókè díẹ̀ lọ́nà tẹni tí máa ń bọ̀ ó fi dààmú yìí pé sàárè lélẹ́ yẹn tí ò fi ní tẹ̀mọ́lẹ̀. sòlónì sáàlè fi ṣúfẹ̀ ṣe àbọ́kọ́ kò sí ní tó burú mbẹ̀ tó bá bu lẹ́ẹ̀mẹ́ta ó ti tó kẹ́lómìnà ó bu tiẹ̀. tánàbí sallallahu alaihi wasallam tó bá sì sin òkúta yóò dúró nídìí sàárè rẹ̀ àtòun àtàwọn sọ̀hábà rẹ̀ yóò máa wá tọrọ fún lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run ó fún lé sífọ̀ wọ́n máa tọrọ fún lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run ọba ń kọ́ kó fún lé sífọ̀ ilé ìjẹ́ lánàá anabi sallallahu alayhi wa yóò tún máa pa àwọn sàábé láṣẹ ẹ bá a tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ọba kó fún ní èsì fọ̀ istaghfiru li akhikum sallallahu sallallahu alahu tathbit ẹ tọrọ àforíjì sọmọ ẹyà yín ẹ bá bẹ lọ́n pé kọ́lọ́n fún lẹ́sì fọ̀ kọ́lọ́n bá kó fún gbogbo wa lẹ́sì fọ̀. àwọn àríkanú àdìsí kan pé bó ti ṣe jẹ́ pàànàbí lòun ni wọ́n ń ṣàdúà nídìí sàárè àwọn èèyàn ṣe amínà amínà tẹ́ ẹ̀ máa ṣe amínà kí ni jẹ́ amínà amin ǹjẹ́ amin èwo ni amina àárí kanu sunna pa anabi ń ṣe bẹ́ẹ̀ sọ̀nà anabi o sẹ́yìn mọ̀ kó àdúrà rẹ̀ kò ní kọsẹ̀ gbogbo kálukú kó sọ àdúrà ni torí pé ẹ̀ mọ́ta nínú yín lọ́lọ́wọ́n bó ti torí rẹ̀ sànù òkú yìí àṣírí nínú sunna anabi sallallahu alayhi wa sallam pé báwọn yẹn bá wá dúró báwọn anabi ó sàdúrà tiẹ̀ wọ́n mọ̀ sáámi ọ̀ya bàbá lọ́tún ẹ̀yin náà ṣe tiyín bàbá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀yin náà ṣe ti yín bàbá lọ́sì ẹ̀yin náà ṣe ti yín pé kínni wípé subahana rọ̀bíkà ràá gbogbo eléyàn bídí àlásán bídí àlásán táwọn èèyàn ń ṣe tí wọ́n fẹ́ fi pawó á sì mọ̀ pé ìdá òrìfẹ́ sábàbù bàtọ̀lẹ̀ làájẹ̀m wọ́n tí a bá ti máa ń tọ́fà àbúrò máa ń ṣe ìyàlẹ́nu tó súnà anábì sọlá àṣẹlá ẹ̀ nídìí gbogbo eléyìí ìgbà tí wọ́n sọ pé gbogbo yín oníkálukú kọtọrọ àforíjì fún tọrọ pé kọ́lọ́run fún lésì sọ ṣé wá nídìí pé ẹ kó jókòó dìgbà kan kó gan sídìí sáré kò bùkátà rẹ o tó bá ti sọ pé allahumma ighfirlah allahumma thabbit ó ti parí ó sì máa lọ àbí òye wa bá foríjì fún sọ tó bá ti wú ó sì máa lọ lọ kò sí fèlè ìjẹ́ sunna anabi muhammad sallallahu alayhi wa sallam. oni walam yakun yajlis yaqra'u 'inda al-qabr anabi yẹn sì jókòó sí di sàárè máa ka kíw pé a fatiha kò sínú anabi sallallahu alayhi wa sallam kúlù wàllu mẹ́ta mẹ́ta kò sínú anabi sallallahu alayhi wa sallam tẹ́yìn bá ti rántí òkú kan láwùjọ ní ìsìnkú ah bàbá ah eh, bisimilayi kúlù wàllu kan fún gbogbo eléyìí ò sínú lànà anabi sallallahu alaihi wasallam àmọ́ ń wí ẹ̀ sì gbọ́rọ̀ problem tó wà ní wàláhì wọ́n ń wí torí pé mẹ́ńsẹ̀ ń sọ súnà fún yín níbi wọ́n ń sọ ń bò mí nà ṣùgbọ́n ẹni tí wọ́n ń sọ pé kò dáa kò sínú lànà ìwé ìlàwọ́ màmá ṣe so tí bá sọ pé ń bo lẹ́yìn ti rí ah, iná ọ̀dọ́ náà bá àná ńkọ́ bá ṣe báwọn bàbá wa nù bóun ni òṣèwà ní ṣiṣẹ́ mọ́ ó fáwọn ẹni àná òṣèwà ní ṣiṣẹ́ fáwọn ẹni òní nínú ọgbọ́n o kò sínú lànà anabi sallallahu alaihi wasallam kájọ kò sí di sàárè ká máa kí o kò sí mbẹ. wala yulqinu al-mayyita kama yaf'aluhu an-nasu al-yawm bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam kẹ́ẹ́ nù òkú ní kalimata shahada ń di sàárè báwọn yẹn ṣe máa ṣe lónìí láyé Ibnul Qayyim nìyẹn ẹ mọ̀ pé Ibnul Qayyim sóòní ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ó ti lé ní six hundred years torí Ibnul Qayyim kú ní seven hundred and fifty one àwa sì wà ní one thousand four hundred and thirty-four sẹ́wọ̀n pé six hundred and something six hundred and eighty something àbí ninety ìní Ibn al-Qayyim ti kú ẹ mọ̀ pé bí díà oná òkú sàwálẹ́lẹ́ sọ Ibn al-Qayyim sọ wípé wọn kì í anábì kì í nu òkú ní gbólóhùn la ilaha illallah lẹ́yìn tó ti wọnú sàárì rẹ̀ torí tó sọ ni pé laqinu mautakum la ilaha illallah ẹni tí ń pọ̀ ká kú lọ́wọ́ lẹ́nu kì í ṣe ẹni tó ti kú ẹ wá wò láti gẹ́bi seven hundred years ago ó ní yàtọ̀ sí báwọn èèyàn ṣe ń ṣe lónìí lónìí wá ń kọ́ bí wọ́n ṣe ń ṣe ṣe ṣe ṣe tún ṣe. ẹ̀rí tí wọ́n dúró di sáré wọn ẹ̀ sún lẹ́yìn wọ́n tún máa halẹ̀ pé ṣé ó ń bọ̀ ṣé wàá bọ̀ wájú bóòlù ẹ̀ ti kó kọ ya rẹ̀ so wọ́n á máa pé wọ́n lágbájọ ọmọ ọmọ ọmọ ọmọ wúrọ̀ ọ̀la ọba ọ̀gbọ́n bó o ṣe máa ń sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah lójú ayé rẹ̀ ń máa pè fún ọ ní ìsìn ọmọ dáhùn. hadithi tó mu wá hadithu mawdu' irọ́ ni sọ́yẹ́ wa hadithun mawdu' irọ́ torí ẹ̀ tó tó rò pọ̀ fi ń gbókùn wọ́n kàn fi ń ṣubú ni. so nítorí délé kò sínú lànà anabi sallallahu alayhi wa sallam. so àdìsí náà ní Ibn al-Qayyim mú ayé ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ àdìsí yẹn la yasihhu raf'uhu kò kéésà nàbì lọ sọ. torí ẹ al-Athram ọ̀kan nínú ọmọ kí o imaamu Ahmed ó ní mo bi imaamu Ahmed léèrè yẹn ni pé kò nídìí ká ká àdìsí náà bíkọ́sì náà fẹ́ máa kà á fún pé kíni pé dánìkan nu ibà kú kẹ́nìkan dúró níbi orí rẹ̀ kọ́ máa sọ fún pé ìwọ lágbájá ọmọ lágbájá bó ṣe máa sọ pé sì so àdìsí yẹn kìí ṣe àdìsí tọjọrọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam athram ọjọ́ kan nínú ọmọ kí o imaamu ahmed ó ní mo bi abu abdullahi imaamu ahmed léèrè ìpèsè hàdà lẹ́dí yasnacunahu idà dufina almayitu yakifu rajulu wa yaqul ya fulan ya fulan abna fulan udhkur ma farakta calayhi dunya shahadata an la ilaha illallah wípé ìwà imam ahmed kí ló rí sí táwọn èèyàn máa ń ṣe lónìí lẹ́yìn tó máa sin òkú tó tó sọ pé yá fúlánù ìwọ ọlágbájá ibùnà fúlánì ọmọ tàmẹ́dò mọ̀ n fẹ́ kọ́ ọ̀rántí tó máa sọ láyé pé ashhadu an la ilaha mọ̀ n fẹ́ kọ́ ọ̀rántí ní ìsìnkú wí. imaamu ahmed ni ma ra'aytu ahadan fa'ala hadha. إلا أهل الشام أبي إلا أهل الشام إمي وراني كاكو لي ريا تو على الشام حين مات أبو المغيرة نقواتي بابا مغيرة توكو جاء إنسان فقال ذلك يعني كواصو به وكان أبو المغيرة يروي فيه عن أبي بكر بن أبي مريم عن أشياخهم أنهم كانوا يفعلونه وكان ابن عياش يروي فيه so ó ní ẹni tí wọ́n ṣe fún un òun náà sì gbàdísì kan wá nípa rẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn èèyàn wọn so Ibn al-Qayyim dárúkọ àdísì tí imaamu Ahmad ń tọ́ka sí. so wọ́n sì sọ gbàlébù ti ṣe wà lára àdísì yẹn torí ẹ̀ a lọ dúró nídìí sáré àmọ́ àgbẹ̀ ìwọ lágbájá ọmọ lágbájá bó ti ṣe máa wí ẹnìkan ẹ kí lẹ fẹ́ kí ká mọ̀ sọ sí tí ò bá wúlò kò sáà ní ní lára àsọ pé ó nílà ńgbà tí nǹkan bá ti tọ̀dọ̀ ànábì wá kí ni fáìdà rẹ̀ kí ni fáìdà rẹ̀ torí pé tó bá pé lèyìn abá gbà wọlé ajẹ́ pé gbogbo bídíà náà ẹ sọ pé tí ó bá wúlò ńkọ́ kò sáà ẹnìkan la táà sì máa pé ọkùnrin lẹ́bí dàtín lọ́lẹ́ àlà ànú ni. so wọ́n ní kò sí nínú ìlànà anabi sallallahu alaihi pé kó ṣe sàárè lónílé gogoro kò sínú ìlànà anabi sallallahu alaihi wasallam kó ṣe sàárè lónílé gogoro pé pẹ̀ náà lẹ fẹ́ kójọ ó ti wá gogoro jù kò sínú ìlànà anabi sallallahu alaihi kò sínú pé òkúta àbí kò sínú anabi sallallahu alaihi lórí kò sì sínú lànà rẹ̀ pé ká fa máa pa kò sí sínú lànà rẹ̀ pé ká máa kọ́lé sóró lórí sàárè dóòm gbogbo eléyìí bid'atun makruha àdádálẹ̀ ní ta kórìíra kò túmọ̀ sí pé bídà kan wà mahbuba eléyìí la mafhuma lahu la mafhuma lahu so eléyìí jẹ́ báwọn so eléyìí jáde makhraj al torí pé gbogbo bídà náà ni. makruha ọ̀tàkùlànà anabi sallallahu alayhi wa sallam kẹ́ẹ̀tọ́ sáré tí wọ́n kọ́ lé lórí láwọn kan ẹ̀rín jìnnà adúpẹ́ sọ́lọ̀ ń pẹ́yìn ẹ̀kọ́ nǹkan lórí sáré ìlú ti yín bì sáwọlẹ́lẹ́ ẹ̀ dáhùn náà kí ni láàyè ẹ̀ máa kọ́ ẹ̀ máa máa ẹlẹ́yìn ọ̀mọ́ ń parẹ́ ẹ kàn rí tí wọ́n ń kọ́ náà ni o tọ́ anabi sallallahu alaihi wasallam ọ̀ràn Ali ibn Abi Talib ọ̀ràn lọ sílẹ̀ Yemen nínú iṣẹ́ tó fún assignment ni pé kò gbọ́dọ̀ fi èrè kan sílẹ̀ illa tamasa àfi kó fọ́ kó bàjẹ́ kó fọ́ kó bàjẹ́ wala qabran mushrifa kò sì gbọ́dọ̀ fi sàárè kan tó gbórí òkè sílẹ̀. Si ilà sọ̀wà àfi kó mu dọ́gba yóò mu lẹ́vù torí ẹni tó òkú ni ẹni tó wà nù sàárè mi náà tí wọn ò gbé òkú lò náà òkú yìí òkú yìí lọ tọ ìlànà anábì ni pé kí sàárè dọ́gba sàárè ò sì gbọdọ̀ wa. láti rẹ́ sàárè onitajosis ẹ gbọ́dọ̀ rẹ́ sàárè kẹsìmẹ́ntì náà wà kẹsìmẹ́ntì rẹ̀ ní alẹ́ dáràn ẹ gbọ́dọ̀ rẹ́ sàárè a sì gbọ́dọ̀ kọ́lé lólórí wọn lẹ́nìkan kú fẹsẹ̀ wá ṣe sọ̀látù jánásà sí lára lẹ́yìn asù àwọn kan á ti ìlú kan bọ̀ wọ́n lọ kí wọn so gbogbo ẹ̀ bí aago márùn-ún làwọn débẹ̀ wọ́n ti ṣe asùrì tán wọ́n ti wá sin òkú yẹn káwọn eléyẹn ìgbà tí wọ́n débẹ̀ ní aago márùn yẹn wọ́n sì ti kọ́lé dé lintel lé orí sáré yẹn wọ́n á retí pé ṣé ká dẹ́kì rẹ̀ ni àbí ká kàn ẹ́ àwọn tó wá wà wá ní ilé ìwò ni ah, bàbá nù ilé tí bàbá wọn máa gbé láéláé nù ẹ́ subhanallah lọ́wọ́ àárín ọgbọ̀n ṣẹ́jú àwọn bíríkìlì àwọn òfìsẹ̀ ń ṣeré tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé a'udhu billahi ẹ̀ma kan yẹn ti pọ̀ jù. bákan náà anábì kọ̀ ọkọ̀ fún wa láti kọ̀wé sára sàárè aníranti olóògbé pàá sáà olóyè kékìnì ànídìí ẹ̀ ẹ sì máa rí láwọn agboolé kọ̀ọ̀kan sá omi gan wọn tún gbé fọ́tò rẹ̀ sí wọn tún yà á bẹ́ kẹrẹ̀bẹ̀tẹ̀ irọ́ lásán alẹ́ nìkan kú ó kú bí àná àbíjẹta wọ́n á gbé fọ́tò rẹ̀ ńlá sórí àga pé gbogbo ẹni tó bá wá kí kọ́ máa wò ó òun náà á gbé tẹ̀síwá kan lọ́wọ́ báyìí pé máa sinmi lálùjánnà kọ́ wàá ní a'udhu billah gbogbo àwọn àìmọ̀kan yẹn ti pọ̀ jù wọ́n tún wá gbéwèé kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé kẹ́ẹ̀ fi máa kọ́ńtẹ́ bá mọ̀ ń pa rẹ̀ gbólóyìn bá ní kẹ́dùn pé gbogbo eléyìí ṣé ń bẹ́ẹ̀ nu islam yìí ni kò sí ń bẹ̀ wàláhì ẹ̀yin náà mọ ibi tẹ́ ẹ ti gbà wá. sàárì àwọn sàhábà la rí yẹn kọ lọ sókè o ẹ lọ wòran ní bàkíyà ẹ rí sàárì àwọn sàhábà gbogbo ẹ ọtẹ pẹrẹsẹ lọ ni nítọ̀kàn lè rí ni bóyá ń gbókúta sí dédé bí orí òkú gbogbo sáré kọ̀ọ̀kan òkúta ẹyọ kan ní dédé bí orí ẹ̀ òkúta kan ní dédé bí orí ẹ̀ òkúta kan níbi dédé orí ẹ̀ torí kíni káfí lè bá a dá a mọ̀ pé ibi tó rí wà nù ibi tó rí wà nù ibi tó rí wà nù ibi tó rí wà nù wàhálà kàdà sòtú ọ̀nà bá fẹ́ fi irú òkúta bẹ́ẹ̀ sàmì sí sáré bàbá àbí ìyá rẹ̀ àbọ́mọ rẹ̀ àbá ìgbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ kò sí wàhálà àbí ìyàwó ẹ̀ àbọ́kọ ẹ̀ kò sí wàhálà àmọ́ pé a máa kọ̀wé nírántí síléètì kékeré ni ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan wá dé bàkìyà ah, ṣé àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam wọn sí wá àwọn èèyàn yóò mọ yìí ah, ó yẹ kó yìí sí ó yẹ kó kó àwọn ilé ńláńláńlá ah, àwọn sàhábà pé kí ni pé nílùú táwọn gan àwọn awúlíyàwó tí ò tó àwọn mọ táwọn ná lórí sàárè wọn pé kí ni tá ní ọ̀nà rọ dán wò kí wọ́n rẹ mọ́ gbósúmẹ́ntì wò ń dì sá nídìí bàkìyà kí wọ́n rẹ mọ́ kí ó sinmi tọ́ bẹ́ẹ̀ náà sì ni a rí i pé sàárẹ̀ àwọn sàhábà kìí ṣe gogoro bẹ́ẹ̀ náà ni sàárẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wallahi sàárẹ̀ anabi náà nù pẹ́rẹsẹ̀ ni ìpẹ́ lásán gbọ́dọ̀ ni ó sì sọ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan sídìí sàárè kan táwọn wá ṣe sídìí sàárè rẹ̀ sáà máa ń tà ń ṣe bẹ́ẹ̀ náà ni sàárè Abubakar àti. Umar èèpẹ̀ lásán ni. ṣùgbọ́n sàárẹ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n ṣe bíi bíi ké ooru ké irú ìta àná máa ń ṣe fún sàárẹ̀ lókè yẹn wíwà tó ooru ké lọ́nà tó jẹ́ pé ẹni tí máa ń bọ̀ yọ mọ̀ pé sàárẹ̀ níbẹ̀ yẹn because tó bá tún flat á ẹ sì mọ̀ pé kọ̀tọ́ ká tẹ sàárè ìmàlẹ̀ tọ́ anabi sallallahu alayhi wa sallam kana yu'limu qabra man yuridu ta'arrufa qabrihi bi sakhra ó máa ń fàmì sí sàárè ẹni tó bá fẹ́ kí òun dá sàárè rẹ̀ mọ̀ yàtọ̀ pẹ̀lú òkúta náà lòkúta tá à ń sọ wàá gbókúta sí bíi orí ibi tó rí òkú wà wọn arọ àfisàmì níbi ìpẹ́ yẹn báyìí so ẹ sì rí lọ láwọn sàárè ń ru bàkíyà yẹn ẹ rí àwọn òkúta dúdú dúdú dúdú dúdú torí pé òkúta Madina ṣe rí nìyẹn volcanic rock ni torí volcanic kan ti tú òkúta ó ti tú iná jáde rí ní Madina ló jẹ́ kí gbogbo òkúta tó wà ní Madina ó dúdú so gbogbo ẹ̀ bí òkúta àgbòsẹ̀ ni tó o bá fẹ́ kó tirẹ́là kan wálé o kó lókúta àgbòsẹ̀ gbogbo àwọn òkúta àti gbòsẹ̀ wọn wọn ti ṣe so irú rẹ̀ lẹ́rìí níláńlá rẹ̀ ni wọ́n gbé síbi sàárì kọ̀ọ̀kan láti fi ṣe àmì tọ gbogbo yẹn ló gbókúta síbi sàárì tiẹ̀ bó ló ṣe dá bàbá tiẹ̀ mà kò sí wàhálà káyé ibi nọ́mbà tí sàárì bàbá rẹ̀ wà sógiri títí tí ó fi dìgbà tán bá tún sí okú mi síbẹ̀ ni o ẹ torí bàbá rẹ̀ ò lè má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láéláé o ṣùgbọ́n ètò súnmọ́ ni pé a rí i pé níbẹ̀ kíá a rí pé ní Baqiya àwọn sàhábà wọn ò sin òkú sí orí àwọn sàárè tiwọn sàhábà tó bá ti sin síbi kan wọ́n ti àyè yẹn ti wà lọ́tọ̀ lágbọn wájúwájú ibi tí wọ́n sin àwọn sàhábà sí wọn ò sin òkú síbẹ̀ mọ́ pàtó gbogbo àwọn sàárè yòókù ó níye ìgbà tá a ti mọ̀ para wọn ti yóò ti lọ so wọ́n tún sin yẹn bẹ́ẹ̀ náà ni orí tẹ̀yẹ̀ sí exist títí dòní. so bẹ́ẹ̀ náà ló sì yẹ káwa náà àwọn oríṣẹ́ tiwa náà èsì kó àsopọ̀ oríṣẹ́ kún àtúnwálẹ̀ mi experience yóò fi hàn wá pé títí ìgbà báyìí ara òkú ti jẹrà á tún lè si òkú mi síbẹ̀ gbogbo tá a bá ti tú tá a bá bẹ ti ni o kódà kó ṣe gun ọmọ ká lọ́ba sẹ́kù mẹ́tún bó padà sórí ìgbà tẹ́ ẹ̀ bá tó rí nǹkan kan bẹ́ẹ̀ tó lẹ́tọ̀ síbẹ̀ ọlọ́run nínú ẹni tó ṣe pé ó kú ní mùsùlùmí ọlọ́wọ́n bó sì gbé dìde nígbé dìde mùsùlùmí jọ̀gbìndà kìyàmà ọlọ́wọ́n bó wá ṣe ibùpadà sí wa nílé tó ti pèsè kalẹ̀ di àwọn mùsùlùmí aljanna subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá ní bèrè kò sí. àwọn náà ọdún tuntun. ok ok. báwo ni. kò sí kankan kò sí kankan kàlẹ́ndà tuntun lọ́kàn dé ọmọ wò pé kí ni tó o ṣe lọ́dún tó kọjá so rọ àwọn dáadáa ṣe so lọ́nà tó ṣe pé wàá múra sí lọ́dún yìí ibo ló kù díẹ̀ káàtó sí èèyàn ní jẹ́ kó wáyé lọ́dún yìí so ọ́ tán ìsìnkú àmọ́ kíra wa kú ọdún tuntun ẹ̀ẹ́dá lọ pàdé ẹ̀ẹ́dá lọ́jọ́ ọjọ́ ìsinmi lọ́yọ̀ká kékeré kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ so àǹfààní tó lè wà ń bẹ̀ ni pé bílẹ̀ ṣe ń sú bílẹ̀ ṣe ń máa kò ẹsẹ̀ dìgbà tọdún báyìí lọ bílẹ̀ ṣe ń sun bílẹ̀ ṣe mọ́ nílà kí ọmọ òpin kí ni mo rí sí lánàá àná ti dò ní máa ń lọ́wọ́ òní ó tún dọ̀la tẹ́mi bá ń bẹ sí kìí ṣe pé àwọn ọjọ́ yìí kàn lọ lásán ṣùgbọ́n nílà kí máa wò nù kìí ṣe pọ́dún lásán ṣe eléyìí jẹ́ bó ṣe jẹ́. kọba mu tọba bá mu àbá ti gbọ́ sá àbá ti gbọ́ kọdẹ ẹnu yìí la ti gbọ́ lónìí àwọn ọgbọ rí <laughs> so now àrẹ bí sọ̀rọ̀. ẹtọ ṣé báwọn àwọn eléyìí ẹ mọ̀ pé gbogbo irọ́ náà lásán ni irọ́ ò lópin àbí òye wa ibi tí kálukú bá lè ronú dè ní bí rọ̀ṣẹ̀ rí nu torí ẹ̀ wá ń rálì ẹni ìjírà kan tún bẹ̀rẹ̀ eléyìí ń bolẹ̀ tì rí irọ́ lásán lẹ́yìn pọ̀pọ̀lọpọ̀ wọn kò sí tọkàn pẹ̀lú ẹ̀sìn ọlọ́run but let's rally irọ́ lásán lẹ́yìn náà gómìnà kan ó ní wọ́n máa lójú ọ̀sùn mi lọ́jọ́ ìjírà ọ̀lọ́mà ẹ̀yin ẹ̀yin tẹ́ máa gbé ah ọ̀pọ̀ Islam lé bẹ́ẹ̀ kí ni ń pálí kí ni a fẹ́ fi ṣe ẹ̀yin ó dàbẹ́ bọ́ tí ń gbé lárugẹ àbẹ́yìn ò rí ni ọ̀ràn míyàn irọ́ lásán náà wọ́n á níbi àwọn eléyìí àwọn ọmọ tí ń lọ ni àwọn ọmọ tí ń lọ bóla anabi àṣìlá sọ pé ọlọ́run láàánú àwọn yahood àti nasara. nítorí pé àwọn jẹ́ni tó ṣe pé tànàbí wọn bá ti kú wọn kọ́ mọ́ṣáláṣí lórí sàárè rẹ̀ inni uhadhirukum min dhalik ń kìlọ̀ fún yín ẹ gbọ́dọ̀ ṣe ṣe wàá pé sàábọ̀ takọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wá sí ànábì sínú mọ́ṣáláṣí so àwọn èèyàn púpọ̀ tí sì ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wo báwọn so àkọ́kọ́ láti bẹ̀ wọ́n náà ti mọ̀ pé kò lè ṣeéṣe kọ́jọ́ pé nu mọ́ṣáláṣí wọ́n sìn ànábì sí àbí bẹ́ẹ̀ kọ́ ni kò lè ṣeéṣe láéláé ṣèbá ànábì ti sọ fún yín ó ní n ti ń bẹ láàrin ilé mi àti mímbàrò mi rawdatun min àbàtà kan ni nínú àbàtà àlìjẹ́nà ilé ànábì sallallahu alaihi wasallam rẹ̀ sì ni wọ́n lábàtà kan nínú àbàtà àlìjẹ́nà tó bá sì lọ sí mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam ní ìsìn wàá rí i pé lágbọn wájúwájú yẹn ibi tó jẹ́ mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam wọ́n ti sàmì sí wọn kọ́ haddu masjid nabi sallallahu alayhi wa sallam eléyìí ni bọ́dà mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam lójú ayé rẹ̀ tó bá wókè tó ọmọ lárúbáwá kà wàá rí i tán kọ́ tó wọn dára sí ibi ọ̀sẹ̀ kọ́ pẹ̀lú kọ́lọ̀ golden colour láàrin green colour tó bá tún wá ka àwọn òpó yẹn lọ tó ká lọ tó ká lọ tó ká lọ sọ́nà bábù sẹ́lẹ̀m wàá tún rí ibi tó tún tán sí láyé ànábì pé hadu masjid nabi sallallahu alayhi wa sallam ìwọ náà lè límìtì kí ni mọ́sálásí ànábì láyé ànábì sallallahu alayhi wa sallam ṣé mọ́sálásí wọn á sí ànábì sí ìwọ náà lè dáhùn wọn tí àwọn olódò yẹn sẹ́wọ̀n káwọn ọmọ nǹkan kan ti wọn àwọn kan pé no ńbọ la ti rí so ìgbà tí ànábì sallallahu alayhi wa sallam sì kú ó ti sọ nínú àdéhìí rẹ̀ pé ibi tí ànábì ọlọ́run bá kú sí ni wọ́n máa sin sí. sòtẹ́ bá dé mọ́sálásí ànábì sọ̀rọ̀ àṣẹ lálágbọ́n wájú wọn á rí i pé gbogbo àwọn rọ́ọ̀gì tí wọ́n tẹ́ sílẹ̀ ó kọlọ red. ibi tí ànábì tó wá sọ pé má bayna bayti wa minbari rawdatun min riyadil janna ní ti ń bẹ láàrin ilé mi àti mímbàrú mi àbàtà kan nínú àbàtà aljanna wàá rí tí wọ́n tẹ́ rọ́ọ̀gì míì síbẹ̀ tó milk colour sódà tó a fi dábì tó jẹ́ àbàtà kanú àbàtà àlìjáná mà wà wá rí bí àwọn èèyàn ti ṣe ń so lórí borí láti rí pé bẹ́ẹ̀ làwọn dúró ẹ wá dúró èèyàn mílíọ̀nù sí ọ̀fẹ́ dúró ń bẹ̀ torí ẹ̀ ní ṣe jẹ́ pé sáfù mẹ́rin ló yẹ kí wọ́n tò gẹ́gẹ́ bí kápẹ́ẹ̀tì yẹn ṣe wà ó lè jẹ́ sáfù mẹ́jọ lórí mẹ́ngbà mi o sì lè họjú mọ́ mi èmi náà họjú mọ́ ọ torí pé kíni kíni wọn náà wá ọ̀fẹ́ ṣe sọ láti rọ́ọ̀dọ̀ mi rìádìí jẹ́nà sẹ́mi ọ̀ wọn á rí kótó wá pé sọ̀látò dóòrù ni ẹlòmíì ti wá jókòó síbẹ̀ látago mẹ́wàá àárọ̀ dóòrù ó sì tó láago méjìlá so bẹ́ẹ̀ lórí so ajẹ́ pé ilé ànábì níbẹ̀ yẹn ilé ànábì níbẹ̀ yẹn ilé Aisha la ànábì sáláì sèse ó sì sọ pé ibi tí ànábì ọlọ́run bá kú sí ni wọ́n sìn sí mo rò pé yé wa tó bá yẹ pọ̀ ọ̀nà ló kú sí ọ̀nà náà wọ́n sìn sí kó lè bá yé kìí ṣe pé lù tó bá pọ́n náà ń lọ bì kan ló kú sí ìgbà iná lẹ gbọ́dọ̀ sìn sí so inú ilé Aisha là ànábì kú sí inú ilé Aisha wọn sí ànábì bó ló ṣe wá di mọ́ṣáláṣí ẹ bó ṣe jẹ́ ṣe eléyìí bẹ́ẹ̀ ni ẹni tó bá ti sin ẹni tó bá ti sin táwọn bá bá sọ̀látùl jànáza sí lára bóyá ò sí nlé bóyá sí ń lò ọtọ súnà pé ká ṣe sọ̀látù sí sàárì rẹ̀ ọtọ súnà pé ká ṣe sọ̀látù sí sàárì rẹ̀ ṣùgbọ́n ìyapa wa wà láàrin àwọn olùmọ̀kí títí ìgbà wo gan títí ìgbà wo gan la lè ṣe sọ̀látù sí lára apá kan nínú àwọn olùmọ̀ sọ pé oṣù kan gẹ́gẹ́ bí imam ahmed nítorí hadithi tó wá láti ọ̀dọ̀ sa'id ibn musayyab ó ní ìyá sa'ad ibn abi waqas ọ̀sálàìsì anabi òsìsì ń lò gbàtà anabi darí dé anabi wọn sọ fún anabi anabi wa lọ sí sọláàtì sára sáré rẹ̀ ó sì jẹ́ ẹ̀yìn oṣù kan sígbà tó kù ṣùgbọ́n hadithi yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ la ṣe sọ pé ọ̀tọ̀nà kéèyàn ṣe sọ̀látùl jànáza yẹn sára sàárè òkú tó ti kú téèyàn láǹfààní àti ṣe sọ̀látùl jànáza sí láǹgbà tí wọ́n sin kò sí wàhálà ọpẹ́ àbí kọ̀pẹ́ naam aleykum salaam. ṣe òkú lára lẹ́gbàá tí ti ké sí ìsàlẹ̀ ìbọn tí ó tún wá ní ọ̀nà àdìsí ah, mú wa àmọ́ kò fẹsẹ̀ rinlẹ̀ àdìsí yẹn náà fẹsẹ̀ rinlẹ̀ pé tó bá gbé ìpè alákọ̀ọ́kọ́ minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra kò fẹsẹ̀ rinlẹ̀ naam aleykum salaam. ẹni tí ó fẹ́ máa ṣàbẹ̀wò orí tẹ́tọ́ wa mú ọjọ́ kan special àdáadáa lẹ́nu àgbọ̀dọ̀ fọjọ́ kan special sí anytime tó bá ráyè naam. wọ́n ní tí àbárẹ́ rẹ̀ sàárè ṣé àgbàrá òjò ṣé kò ní wọnú ẹ̀. kò ní wọnú ẹ̀ bí sàárè ṣe máa wà náà bí ṣe máa wà náà nù gbàtí èsì pàwọ́ àlòkù tuntun tí ọ̀rọ̀ kọ́ wáyé táwọn aronú bò láàmà ṣe so wọ́n ní ságbára òní rọ́wọ́nú sàárè tábà rẹ̀ kọ́rọ́wọ́ bẹ́ẹ̀ sẹ́mi pé ní òfin ọlọ́run gbàtẹ́ bá gbókù sínú sàárè tán wọn sọ pé kẹ́ filẹ̀ báyẹn ẹ di ibi tí ẹ gbàgbó kù sínú sàárè yẹn sẹ̀rí àti sọ pé kílẹ̀ fi di búlọ́ọ̀kù tí wọ́n fa àmọ̀ sí ọ̀nà wọn ń pè ní lẹ́bìnà lẹ́fì di sẹ́mi pé búlọ́ọ̀kù yẹn máa ń nípọn gan sòǹgbà tẹ bá fi di ojú ibi tẹ gbàgbó kù sí yẹn ó ti parí àgbàrá kan tí ọ̀rọ̀ wọbẹ̀ ò ní pọ̀ a di lọ́nà o àmọ́ kò ní pọ̀ so a sì sọ pé tó bá pé láwùjọ tiwa àwọn ọba lè ṣe báyẹn ká máa fi kíni di ká máa fi pátákó di tẹ bá ti fi pátákó di kò sí wàhálà náà tẹ bá ti fi pátákó di kò sí wàhálà àgbàrá wa rọwọ bẹ kọ rọwọ bẹ kò sí wàhálà kò sẹ́ni tó bẹ̀rẹ̀ pípọ̀ lọ́tún máa wo sàárè wò náà àríkùn sọ. gbogbo ẹ gbogbo ẹ yọ wà lára yóò tún wà lára sùn àwọn mawadi' sujud ibi tó kù máa fi kanlẹ̀ tí máa ṣe sọlẹ́ à iwájú imú àtẹ́lẹwọ́ méjèèjì orúnkún méjèèjì àwọn ọmọ akásẹ̀ ẹ fi àwọn lọ́fíńdà yẹn sí àti àwọn maghabinul jasad gbogbo ibi tó jẹ́ pàlàpàlà ara ẹ tún fi sí so ẹ pé tẹ bá ti fi sí tẹ bá wé aṣọ máa la yóò reflect lára aṣọ automatically kò tún burú pé ká ẹ fi sára aṣọ yẹn náà. aleykum salaam. ṣé tí ìròyìn bá gbé pé látàrí àwọn tí wọ́n ń lo lọ́jọ́ pé sùkú máa ó ṣe é ṣe sùkú báyìí láwọn àgbọn nìkan ní ìlú ṣé yẹn lè yẹn lè gbárù ìròyìn yẹn gbà. lẹ́yìn àtisọ́ lẹ́yìn kò sí tó burú mẹ́ Sheikhul Islam Ibn Taymiyyah àwọn sọ pé lẹ́yìn kò sí ní tó burú mẹ́ naam aleykum salaam kò sí tó burú mbẹ kí ni wọn ní kò sí tó burú mbẹ sẹ ẹ so ẹ béèrè lọ́dọ̀ ẹ̀ tó ṣe béèrè torí ẹ béèrè náà oníjọ́ máa sọ pé òye oòrùn yọ pamọ́ lọ́la sá a lè gba ìròyìn yẹn máa sọ nù ròyìn a lè gbà á Ibn Taymiyyah sọ pé kò burú ṣùgbọ́n a rí lọ́dọ̀ al-Imam al-Qurtubi rahimahullah ó ní wọ́n nà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yọ jẹgba ẹni tó sọ yọ jẹgba náà nàìjíríà nígbà tí mo pé láwùjọ wa ń bí báyìí táwa fẹ́ bẹ́ sàárè tó ṣáàpù bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣọ́pẹ́ àná ṣe ti sàlàyé kí ló àlàyé tó tún ní ṣé kí wọn bá yín gbẹ ẹlẹkẹ rí i ṣé ilé ìta ẹgbẹ́ yẹn ṣe tó dáa àbí kò dáa. kò dáa náà ni kìí ṣe pé kò dáa tó kò dáa rárá àyàfi tó bá ṣe pé ilẹ̀ wa kò lè gba káríru rẹ̀ gbẹ́ kárí láàdùgbẹ́ rárá náà mo ṣe sọ pé gbogbo excuse tá a máa mú wa kò tó àyàfi tó bá jẹ́ pé wọ́n nílẹ̀ ọ̀ya tẹ́ bá bẹ́ẹ̀ yọ̀ ya so ok ṣé gbogbo lẹ́wà náà ni ọmọ ya bá ń gbẹ́ kànga ó sá níbi tá a gbẹ́ kànga dé kílò tó ya àbẹ́yìn ọ̀mọ́ ń pa kànga tó bá ti gbé kànga débi tó mi wà gbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kínni ẹ ń bọ̀ ṣé ibi tó mi wá wà ní àmọ́ gbé sáré dé ṣùgbọ́n kí ni jẹ́ láhàdù yẹn gan lẹ̀ bá béèrè bẹ́ẹ̀ ni wọ́n pẹ kọ́rọ́ rẹ̀ kí ni ń pẹ kọ́rọ́ tó eléyìí nídìí kẹ́ rí fọ́tò bó ṣe rí tó nídìí kẹ́ rí fọ́tò báwo ni shak àti mà báwo ni láhàd wọ́n yà ọ́ náà kéèyàn ó rí fọ́tò rẹ̀ bóun ni wọ́n ṣe máa gbẹ̀ẹ́ kéèyàn fi tíráì rẹ̀ wò náà aleykum salaam. àmọ́ àmọ́ náà. báńdìrì rẹ̀ wò irú demarcation kí ni wọ́n ní ká fi sí sísàárì òkú ẹyọ kan àbórí tẹ́ ẹ mọ ibi tó parí sí àtọ ẹ jìnnà síbẹ̀ ni ẹ ní máa tẹ́ pẹ̀lú bàtà yín kí lẹ́yìn náà ń wá gbàbẹ̀ tẹ́ bá ti dúró lẹ́nu ọ̀nà ẹ̀ ṣàdúrà ó ti tó kò nídìí pé kẹ́ ẹ máa tọ́ lójúlé lójúlé náà àríkùsà. ẹjọ́ àwọn ètò ṣe pé orí omi làwọn wà báwo ni só ti ṣẹlẹ̀ ni àbí ò ti ṣẹlẹ̀ só ti ṣẹlẹ̀ ṣé o ti rí bẹ́ẹ̀ ìwọ gbé bẹ́ẹ̀ rí torí pé béèrè sọ fẹ́ lọ gbé bẹ́ẹ̀ béèrè tí ò nítumọ̀ torí nìsín ńgbà tó yẹ kó a ti ṣèbéèrè àti ń gbórí èpẹ̀ tán so ìlú kan wá wà lórí omi bó wọn máa sin òkú wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni njọ tẹ bá ara ẹ̀ gbórí omi bẹ́ẹ̀ tó bá yẹ pé béèrè tó ṣe ni pé táwọn èèyàn bá rin ìrìn àjò nu ọkọ̀ ojú omi tẹ́nìkan nínú wọn wá kú sínú ọkọ̀ ojú omi ibi tí wọ́n sì wà síbi tó jẹ́ ìpẹ́ a ìrìn yẹn jìn tí wọ́n bá ló dìgbà táwọn bá tó débẹ̀ káwọn tó sin òkú yẹn ó ti bàjẹ́ so wọn sì fẹ́ máa wo òkú ọmọ ìyá mùsùlùmí ràn kọ́ máa jẹrà kọ́ máa rùn gbóhùn ó ṣe ṣe tó bá yẹ kí wọ́n ní oògùn kan tí wọ́n lè gún òkú yẹn lábẹ́rẹ́ rẹ̀ tí ò ní jẹ́ kára rẹ̀ ó jẹrà marhaba tí ò ní jẹ́ ara rẹ̀ ó jẹrà títí tí wọ́n fi dé ibi tí wọ́n ti sin torí ká sin òkú sínú sàárè àpọ́nlé ni o síbẹ̀ ìmọ̀ kọ́ ló ń sọ pé thumma amatahu fa aqbara yàtọ̀ sẹ́yìn tẹ́ fẹ́ máa sin òkú tẹ́ fẹ́ sun òkú ná lẹ́kọ̀ọ́ tẹ́ ń tanra yín jẹ nínú àpọ́nlé tọ́lọ̀ ṣe fọ́ mi yẹn ó ní lẹ́yìn ìgbà tó ń pa tán òun á gbé sísàrè àpọ́nlé ńlá ni. tó tí àwọn tí ń ṣẹ̀sìn Hindu àtàwọn tí ń ṣẹ̀sìn Buddha táwọn bá láwọn ọ̀fà pọ́nlé yìí àbùkù ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí kàn wọ́n àbẹ́yìn ọ̀mọ bẹ́ẹ̀ ní tó mú wọn máa forí kanlẹ̀ fún màálù tó sì máa wọn eléyìí máa sin ẹlẹ́dẹ̀ kí ni tó tún kù mà eléyìí jẹ́ bá wọn sùúrù àti ìdáhùn tán tọ tí ẹ bá lè fi oògùn kan sí lára tí ò ní jẹ́ kára rẹ̀ yan jẹrà títí tẹ́ fi dé ibi tẹ́ ti sin torí pé àpọ́nlé ni ká sin sínú sàárè tí wọ́n á ní pé gbogbo ọgbọ́n tẹ́ lè dá gbogbo anything tẹ́ lè ṣe kò sí náà ni ara yẹn ó bàjẹ́ sọ̀ǹtẹ́ wàá ṣe ni pé ẹ wé lásọ gbẹ̀yìn tí bá wé lásọ gbẹ̀yìn ẹ wàá wá nǹkan kan tó wúwo. ẹ wàá wé ma lára ẹ wàá sọ òkú yẹn sódò lọ́nà tó ṣe pé n tó wúwo yẹn kò ní jẹ́ kó lé kò ní jẹ́ kó lé léfò lórí omi yóò máa fà lọ sísàlẹ̀ títí tí ó fi jẹ́ pé ìsàlẹ̀sàlẹ̀ odò ni ó jẹ́ sàárè fún àbí òye wa torí pé tá a bá sílẹ̀ lọ́nà tó jẹ́ pé yóò wà lókè ìfinisẹ̀sìn tó tò sí. Si sẹ́wọ̀n kí wọ́n máa lọ yọ́ máa bọ̀ aṣọ òtúkọ́ alára rẹ̀ àwọn ẹjọ́ máa jẹ́ díẹ̀díẹ̀ wọ́n máa tiẹ̀ jẹ́ kọjá pé sàlẹ̀ náà ni kò sojú tiwa eléyìí jẹ́ eléyìí so ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn wọ́n mú létí odò kò sẹ́ni tí máa gbé orí omi bàbá yìí wọ́n mú létí odò so even àwọn Eskimo nkankan tó jẹ́ pé wọ́n gbé North Pole nkankan so àwọn ilé yẹn ẹ rí i pé inú yìnyín ni inú yìnyín náà ni wọ́n kó gbókùn tiwọn náà sí wọ́n jẹrà bí ọ̀jẹrà kò sí tọ́kẹ́ nìkan mọ́ so sẹ́mi pé pẹ́ tiwọn nu pé pẹ́ tiwọn ṣe rí nu so àwọn tí wọ́n á mú létí odò tó yẹ pé bí àwọn ìlàjẹ àbí kí náà ń pè wọ́n tó yẹ pé pajápẹ́já làwọn so tó yẹ pé wọ́n wọ́n ẹ̀rí kan kọ́lé yọ lẹ́sẹ̀ nú omi pákó wà lókè. Okay kì í sórí èpè làwọn náà ń gbé ni ẹni kí wọ́n máa sìnkú sínú omi wọ́n jáde wábi tílẹ̀ gbẹrẹfu wà ni àbí òye wa wọ́n jáde wọ́n gbókù wọn wá síbi tílẹ̀ gbẹrẹfu wà làwọn náà ò sìn subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kẹ́nìkan